أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا فسان لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهب عقدة من لساني يفقه قولي ست الله مقبول علينا وعين الله ناظرة إلينا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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساء قل إنما علمها عند ربي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان sọ na iná na ikọ̀ ẹ̀tẹ́ hó rẹ̀ sọ náà dín ní. ìlú mi rí èsì ìkà ẹ̀yàn náà yẹ ẹkú ìdẹ́nìkú ọ̀rẹ́ kú ìkìyà mọ́ ìyáwó ààbò ọ̀yẹ́ ọmọ na òyìnbó kẹ́nẹ́ ọ̀yẹ́ ẹ̀yàn ọ̀nà mórí ẹ̀kọ́ sí ilé ìrìn ilé ní lọ sí yọ́ ilé ní ohun tó mú yọmọ ta ọ́yẹ̀ àmọ́ ohun tó mọ̀rí sọ́lọ́lọ́ àrẹ́sọ́lọ́m ọ̀yẹ́ àpẹẹrẹ àti ẹ̀kọ́ sí gbúrẹ́tẹ́ ọ̀yẹ̀ ohun tó mú yọ̀ọ̀yẹ̀ lókè nígbà nìzọ̀yìn ọmọdé ọ̀nà ó fi mi tẹ́tẹ́ wọn kẹ́yìn فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكرهم فهل ينظرون إلى الساعة أن تأتيهم بغتة أمريكي كاجرين إجندوكوذا أين يسمي جيجوسا دو إلا الساعة eyi dɛ ne gbɛdɛ ni gye eyi am taate am baktatan ida ni gbɔnɔ ne ba ehe ɔba bɛ ba kuru ehi wa no. wakari jaa asera tɔha. omori sɛ ida ni gbɔnɔ ne ba ye aseɛ ni ɔgbɛ aseɛ na ɔgbɛ aseɛ na ɔde etwi yɛ tɛ dana ba muhammed sallallahu alaihi wa sallam lɔnni bɛ si yɛ yi ni ina hadisa na yara kai bu'ithu ana wasa'ata ka hatai don to mu oka a sho ne a sho ne to a sho ne kwete ko no wakoto ya na hanini inu me ne kaka e idane ku owo an kan wa ashara bis sababa wal usfa owo an kan isu ayi ko ina kan ni

abidinga da na bɛ ada ne bi mɔsa ada ne bi abidi o wonya bi ni nyana bɛ ama sɔn do kɛnɛ o ɔda ne bi mɔsa aba ne bɛ na bi bebe ana ma na ba wɛrɛ ma ne bi mɔsa ɔda ne bi mɔsa ne suma mu kɔrɔ ɔba ne bi sule ɔba ne bi da wudo ɔda ne bi ɔda ne bi mɔsa sumu kɔrɔ ijɔ bɛ ɔba ne bi sule imaamu ɔda ne bi mɔsa sumu kɔrɔ ijɔ bɛ sɔn ne bi bangolo sɔn ne bi isa ago kɛ nɛnɛ ni ɔfɛrɛ ma ne bi mɔsa ne ba na bi ne kɛ tonti ka nibi dawuda na rehi chaka na su hɔ ama no nibi waazi ɛwɔ dɔɔli ɛbi shari ɔli anibi musa ni sharia sharia nibi musa na tini bɛ su ɛfɛ mi sɔmu kɔrɔ ɛnɔ ɛnɔ mo ni ba su shari ɔdi dɛ ma ɛ ɔnu bɛ ma ba yi ma ama sɔlɔ sɔlɔ ɛnɔ yi ɔdi dɛ ma ɔnu bɛ ɔdi dɛ ma nto bi shari an ɔba ndɔrɔ bɛ ɔdi dɛ ma ba abanimɛ na sɔrɔ ka ibe ni kosi burɛ tɛ slọtun tó múrí mi dẹ́sẹ̀ ni dẹ́yìí ní àfihẹ ewé ìwé yìí àyẹ́ sí ọba yìí iná sí ewé yìí a ń fi ní hadith ní hùwẹ́ ìfọ̀dún ní yẹmẹ́ ọkùn tó mùsùlùmí ọ̀kàkà yìí mini tẹ̀rọ̀dì sáà mini tẹ̀rọ̀dì sáà dí ma bá nínú náà àmọ́ bá muhammad sallallahu alaihi wa sallam ní hadith sàmàsáà ọmọ abdullahi aramuzẹ amuru dọbẹ ọkàyè ìnáma ajalukum fíìmàn mádọ kọblakum minal oman min sọláfù asúrì ilà gorobi sọnas. ọ̀n tí o mọ̀ rí ọkọ̀ mẹ́ẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ́rẹ́ máa ń ọmọye anago man ọne koko nyere ama ayi mẹ ẹnẹ ìdúwàá sọ náà pé ọmọ. abira kɔrɔ agbamale de lɛ ɛhɔ pɛ ne yi ɔmimɛ ɛyàlóye mo ń tó omori ɛyàló wà dirɛ ní ìlàbó ɛhɔ pɛ kaka na aka na laasari ɔrɔ dɔ n'aka asi alas alas ɔrɔ dɔ ɔtɔmɔ yɛ ayi dza de si yɛ صلى الله عليه وسلم ومن زمان نيري انا ايمه ومن كوفت ده هتا افكونيا sẹ́yìn náà kan náà rẹ̀ pọ̀n rẹ̀ olùgbìgì náà kan báyẹ̀ à sẹ́yìn náà kan náà sùn ọ̀rẹ́ mọ́gbìdì báyẹ̀ à láti ọ̀tún wọlé ní bí ìwòdó ìfọ̀bá kẹ́ ní àdísọ́ mọ́nà ọdọ́ ohun kó ń tó mú rí rẹ̀ kó ń tó mú rí kẹ́ yìí من اقتراب الساعة إنسان أسيبك إذا نكوش بريتي اثنتان وسبعون حصلة أني لي أتاري وتركيبا أنا رابع إذا رأيتم الناس أمات الصلاة إجو إيرا لأني إبebe okomori mu ni amatu sala kẹsùn wẹ́hẹ̀gẹ́sì sálà were ke mesuhwe mesuhwe isalo iko yeke ekuido ni kosukurete an eso ni yobika en ramadan ni ni ni ini ni ulu ulu ulu kumuri oya yebe ramadan arata ebe ni anyị yin so na mba o ka otu oge. dɔwɔka yi wosɔ la dɔwɔka ɔke anyalɛsɛ maa kɔ anagbegbe nyara dede yɛ yi anagbegbe yɛ baa yɛ lọtọ tọmọ yìí fẹmẹ ha di ni jẹmẹ gidi ẹrọ ahọ ni ó lè ti tó yìí dọka ẹka kò mọ ẹ tẹtẹ àmà tó sọrọ a dẹ nẹsùn rẹ ìsàlẹ ẹkọ ramadan ní ẹbá yìí bọrọ ẹ hàn ni abayi ramadan yìí tọrọ náà ma sálámà rẹ wọn ní ramadan yìí tọrọ náà sálámà rẹ wọn ní ramadan yìí. àwọn kan náà ma sálámà rẹ bọ́lá àti bàbá ìṣúná bọ́ ní ramadan yìí bá mi. àwọn náà lè máa hẹ dánù rẹ dánù ọbẹ̀rẹ̀ ṣíṣe. lọ́tí ọ̀tọ́ mọ̀rẹ́ mi. wà á dọ́ ọ̀l ìjúwèrèrè ní kàmánà dọ́tẹ̀ ní àdísíyìmẹ̀ ìtọ́ọ̀rẹ́ ẹ̀yìn lọ́gọ́rọ̀ bá ìfẹ̀ ìlọ́gọ̀ máa ń rọ dọ́tẹ̀ ní àmánà ọ̀rọ̀ àjàmbán wà ákàlù rìbà ìjọ òdòsíyìmẹ̀ rí egwu wà sàhálù kẹ́lẹ̀ ìjọ ọ̀rọ̀ àmìrẹ́kẹ́ ìbàrírẹ́kẹ́ tí ní halal dọ́ọ̀rọ̀ àmìrẹ́kẹ́ halal ọ̀rọ̀ ìrẹ́kẹ́ lórí tsetse yìí lọ gẹ ó rí rẹ òní tsetse náà rí rẹ ìwúrò kì í di etí ní halal àbọ kẹnyà mẹka ẹni sọ bá ìdí mẹnu na gbẹmí wọ́sàkọ́fọ́ bẹ̀tẹ̀ máa dé nẹ́ẹ̀rì anyọ́rọ̀

لا إله إلا الله أذين أفركي الآدمي الآدمي بنيان الله لعن الله من هدمه الآدمي أذا أجل بآدم أظن من جاء بنيان الله دفن إليهنو مريدا جاء إليهنو مريدا جاء أظن نيان يرابي لعن الله من هدمه òní náà mo ní ìwé tòní ní ìwé ọ òyìnbó ọ̀bọ̀ yìí wọ́n fẹ́ àwọn kìdè ní ilẹ̀ ẹ̀dá yọ̀n ọmọ ìṣẹ̀lí ẹ̀rẹ́ fẹ́ fẹ́ slọ́tì ó tó mo ní ìwé. وسعلوا بال بال بالبنيان بالبناء إجابة من إيه ما دري وراي وراي يتوفى رسول تبع bọ́rọ̀bọ́rọ̀ tẹ́tí má kàdó erírí mẹ́wọ́n tẹ́lẹ̀ lọ́tí ohun tó mọ̀lú yìí wọ́n ẹ̀ kúrẹ́ náà yẹ kùjẹ́ wọn náà ẹ̀kẹ́ tẹ́tí sàwúdí ẹ̀fí má kà dó erírí mẹ́wọ́n tẹ́lẹ̀ láti ohun tó mọ̀lú yìí mẹ́ka náà kà àkọ́dà tí ló bá ẹ̀ ní èkí ní nyẹ́ kẹ́kẹ́ ní ní bọ̀bọ̀rọ̀ bọ́ọ̀ kódà rọ bọ́bọ́rọ́bọ́ lè kí ní ìyá bàtọ̀ محمد رسول الله صلى الله عليه وسلم وباء الدين بالدنيا اجابا ني ارا ما هيك بس هي هن اما هيك بس هي هن اصلا بقى تفهم ورا وانا dóòbí tí inúwó dóòbí tí ọ ìzìrè nà àgùkàrà wọn ní ẹ sẹ nyọnwọrọ nná hẹkẹdẹ ẹsẹ hẹhẹ ẹ mẹ sẹ nyọnwọrọ nná hẹkẹdẹ ẹsẹ hẹhẹ ọbì káyé ìbá hẹkẹdẹ ẹtọ èrèké nà ẹsẹ ọdẹ obi ìdúdọ bẹẹ ọnyọmọ náà ọgbà ɛyɛ kɛ na ɛdɛ ti do ɛna ɛdɛ yɛlɛ yɛyi no wa bɛ ban bɛɛ ba yɛ ayɛ na na ɛyɛ na ɛdɛ ti do ɛdi dɛ mɛɛba akosɔre ɛbɛ da ahara ɛbɛ da exploit ɛni dɛ dɛ ya ba rishikiwa ina bi bibi wa bikai anyere ina aka na zinera da ko rikiwa na bo no iye ina heki islam shokari o muri mere idere ama agunka were kosa ọdụbọ n'ọbụ mbọ ya ori onye nwụrụ n'ụwa n'ịka uwe ló ló mọ kẹrẹ wọ ló mọ kẹrẹ wọ ẹni sọmi lọ bìkà ìdí ìtsọ ìjọ kẹrẹ ẹ kò ní sọ ahẹ bàbá ẹ ní sọ kọ ahẹ bàbá àwọn náà yí ìjọba islam yẹn ìjọba islam káyọ. láti tó mọ̀ fún mi yìí jọ ní islam ẹ̀yìn àṣà ẹ̀ àwọn ọmọ abu musa láṣàárí rọ́jò lọ́hànù àṣàbẹ̀ rárá ọmọ àṣàbọ̀ bányọ ọmọ àṣàbọ̀ tó mọ̀ yìí inú mọ̀ ọmọ anyị amasịrị ya nnatụrụ ọmọdụ mee steeti ọnọdụ gọvanọ ɔno azubire mu ɛso gɔvana ɔbotɔ korɔ no danyɛ ne ho akorɔ no na so deɛ ne to rɛ kam ɛte madina ɔma rɔde amir muminin dɔsna to ɔma rɛ kam ayɛ kana bɔ musa al-ashari ama mɛ bɔ ne atɔ de dala dɔkɔ ne rɛ so gyangyan dɔw ma dɔ kɛrɛ sam gɔvana dɔkita nsa yɛ ɔnkwa ɔsoro ne toa ka ami na yɛ wɔn bɔ lɔnà ne deɛ yɛ afɛ ɔlɛ di ala mpɔbili dakɔ ɔlɛ mo gyamu gyamu rɛyi wɔ wɔɔsi ɔsɔ ɔkete yɛ dɔn ɔlɛ kɔ gyamu gyamu ɔlɛ di ala ɔkisɛ fɔlɔ dɔkita nsa akɔsɔ ɔmo ɛgbɛ wɔn ìdí mo akɔfo sá lọ sá yire lọrọ èrè lọ gbọdọ bẹ ọba ankwa ọmọ nìkan akórè sá ọrẹ àpamọ ìsìláṣẹ tó mọ̀ nínú báwọn aláàgùn ìyẹ́lá mẹ́rin dọ́nà lẹ́yà afẹ́nkàtó dọ́fẹ́ sàmùtẹ́ àrùkọ́nà wọ́n àbọ̀ wọn lọ́wọ́ mọ̀kàtó amẹ́ríkà wọ́n àbọ̀ erika yẹ ànyẹ́bẹ́ẹ̀bẹ́ à olóòdì ìwọ̀n anyị gbawa na onye naijiria nọ amanye nso na ọba mmadụ chairman chairman kansụlọ baya ìjọba ọmọ náà ìjọba bẹ́ẹ̀bẹ́ ìjọba náà ẹ̀yìn kẹyẹ òótọ́ ìdákàdẹ kọ̀sọ́nà ọmọ ọgbọ́n yẹn ọ̀sọ́nà gbogbo wẹ́yìn ẹni sáyà bọ̀ ayà kò yí bá yí rẹ̀ náà kò mẹ́ inú mọ́ ọmọ rẹ̀ náà yẹn yẹn àmírù mú mi anáwó tómtóm dáyìí kẹyẹ ọ̀nà rẹ̀ ìjẹ́ ọ̀dọ́ kàrẹ́ lọ́ọ̀dì ọ̀dì ìjáde kẹ́ni yá ní ìmúni ní ọmọdé kéèyà ẹnì ìfẹ̀bíyà kàlẹ́ n'aka nyara. رضي الله عنه إجيبهم إجيس أبي المؤمنين إجاهي علي دك يا أبا الحسن إجاهي أنا بكون دك دك إلى هنموتا إلى هنمو بول دك يا إجاهي علي دك يا أبا الحسن ما جوا دي حسن داي علي دك داي جي أي سنة بنا نيا ده هو

waba odina de dunia ɔmɔɔbɛ daba nna hɛhɛ dɛsɛ hɛhɛm ekudze bi kiyama wɔtɔkɔtɔ e, ɔtɔbaraham ɔmɔɔbɛ ɔbɛndadaja dɛsɛ bi maa jɔn eyi ekudze kui dɛ neku wɔyɛkun na hɔkum dɔɔfan ɔkara yi ba koko kumi wɔlikɛzi bɔ sidkan iretse dɔɔba de dɛ yi da musulman tuntun mu ni nini bi iretse ba de dɛ

golden ring dọ́ọ̀ṣọ́ tó wọ haram ọ̀rọ̀ ní islam ẹ̀wọ̀n mi silva slọ́tù ẹ̀tọ́ wọlé ni. wọ́n bá hàrọ̀ jọ́wọ́ ehuna ọ̀yìnmẹ̀ ọ̀rọ̀ àtọ́ ẹ̀ ehuna iná kárí ẹ̀kọ́ náà isa ẹ̀ jẹ́ ọ̀rọ̀ náà wọ́n kásọ̀rọ̀ tọ́lá bí ẹ̀lọ́rìsẹ̀ ẹ̀dẹ̀ àkókò hóra wọn wọ́ dọ̀gàdàkẹ́tẹ́. ètò ìbílẹ̀ ẹ̀rọ lẹ́nu example ọ̀gára ẹ̀fẹ̀ ọ̀gára ẹ̀fẹ̀ lọ́sọ̀ tó mú nínú ọ̀gára ẹ̀fẹ̀ wọ̀kásọ̀rọ̀ kọ́lá wọ́n mọ́ tó fọ́jà ọ̀rí kúṣọ́ sí gírì ọmọ ọ̀rẹ́ kúṣọ́ sí gírì dọ́kúpa náà kì í ama agulẹ̀tẹ̀ wọ́n tó mi náà ń kọ́ ẹ̀ ọmọ ọ̀rẹ́ dákúkú nyẹ́ ẹ̀ dẹ̀kọ́ ọmọ àjà na akúnyà nẹ́tẹ́ rere wọ̀húwìn náà lọ́ní ọ̀rọ̀ náà wọ̀ kanyà nẹ́tẹ́ rere ẹnna wọn rẹ̀ rẹ̀ dẹ̀kọ́ èsì yọ ọ̀ ìjùmọ̀jùmọ̀ kára dẹ̀kọ́ èsì yọ ni hu ebe ebe dọ̀

de nye ka amasa mɛri nɔ amasa mɛri n'o diri inu diri wa kaama matar kɔyidan ɔka da kuku ya tse walwalado gɔyidan ojoyi ma dɔkuba rɔ ɛko dɔkuba rɔ ya ala ọ̀rọ̀ náà bí mẹ́sàn lè yẹ báyẹ̀ lòdì bí ọ̀pọ̀ oṣù kọ̀ máa ọ̀yọ̀ ọ̀yọ̀ náà ní kú ìfẹ́ pàrísì ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀rọ̀ mọ́mọ́ wọ̀lúwọ́lọ́ و... الكرام وقاد الكرام غيظا يعني وقاد الكرام غيظا وكان الأمر وكان الأمراء فجرا وفضل اللئام فيضا اللئام هذا كان كان هذا ما هي ذنب إنها كان قتلتين الكرام غيظا abe kumokumi deɛ koko nye deɛ koko yɛ kyee ɛnɛ kobɛre wɔkɛlɛ ɔmara ɔfajara deɛ kɔdɔ bi de ne ɛnɛ koko bɔ agyindigada wɔn ɔzara ɔkagaba ɔno ŋgɔmbɔdɔ bi de ne deɛ wɔn de kye wɔn ɔmanaa ɔhawana abawo ne nhyɛ ne tɔtɔrɔ ka dɔɔ dɔɔ danyɛ ne tɔtɔrɔ de ke yɛ agya ɛna yɛ agya mbadan wɔn ɔrɔfaa ɔ zalama de azama kese pepora de esere de kenibile hinan polisi العرفاء إذن أنا إيه بوليسي ناكا والقراء فسقا إذا بناك ما تفضل شو مريزي إيش هذا إذن أنا بنا الشرع الشرع أشعر لك بوليس أمنا لكن يبنك نعم والقراء فسقا انما كالقران ده انا كما هو اوكي قران مي ده انا كما هو قبل ما اذا لبسوا مسوك الدقن اذا امر ده اtumpa ha ideba afeme takwasi maru chiren ijona kulubu والقراء فسقا okada nana na kal qur'an de kana tuma na kama wa dan idan labisu masuka da'an ije nenyi ma de hay de asitum pa ho ide benene atamen nene chireni qulubum anta min aljifa ayane ne ọ̀dàgọ̀ inú dìbí húnà ìṣẹ́lẹ̀ṣù wà àmàrọ̀mìnà sáàpù ọ̀nyẹ́ rẹ̀ húnà alọ́rẹ́rà sí yẹn alọ́rẹ́rà níbi alọ́rẹ́rà níbi rẹ̀ ráyẹ̀ náà don to muri aka nan kai yugshihim Allah fitnatan yatahawakuna fiha tahawuk al-yahudi adh-dhalama oko muri ne fitina yete irime nwo qura wele ana na je na ko qura ne kan ama isujidi ayi no qura ne aka o muri ne fitina yete ayo fitina de ye de u ayo anki yahudi nana bi ne kuna enni enni me u ayi no fitina udiri

ìsọdúnwó òní ìtọ́nà òní ọlọ́nyẹrẹ ìtọ́nà ọ̀nyẹrẹ àwọn àpá àbáni bá àwọn àbáni mẹ́nyẹrẹ ẹ̀nà ìlò tọ́nà ọ̀nyẹrẹ ẹ̀nà ìlò olùgbùgbà náà pọ̀ èbìrẹ́ náà nà mọ́ ọmọ na ohun tó Na rí yìí ni wọ́n yẹ kúrò kòtọ́bà àbámá àmàkótó bàdẹ́ ẹ̀rọ wọ́n tó kúlákọ̀ọ́ bẹ́ẹ̀ bá lọ́ọ̀dọ́ أبرمنا ويقل الأمر بالمعروف أيكا كاما إذا ويجينك أما إذا تأكو كنيايا أكو بري وهلية المصاهب تكن ذا القرآن لأفكم ماضي لأمام يتاء وصورة المساجد ماذا الذي دام فتوها دام والفتوها láti ohun tó mú rí mi wọ̀tún wílẹ̀tún manáàdìr ní bẹ̀rí dáàmì gómgóm wọ̀kùn rí bàtún kúlù ayé ní dàjé bùhẹ́tẹ́ wòsúrí bàtún kòmó èké ló dáàmà ní ìgbó kẹlẹ̀ wọ̀ òtílẹ̀tún hudud ọdọ̀ mọ̀rí kàmánì mẹ́ àmánì mẹ́ dáàhíáyá mi dáàkà dáàmà rọ ẹ̀dá sẹ́mu kọ́

kodot ọdún islam kò lóye àtàwọ sẹ̀díà kàtọ́ ní kàtọ́ náà sẹ̀díà kọ̀fí nàìjíríà ìyí màmá sí ẹ̀tẹ̀ ó lòdì sọtún tó múrí mi kodot dáa kúkú ihe ya dáa dẹ́ẹ̀tẹ́ àdómúrí ọ̀wọ́n náà kàkà àfàtó mi inú na bèbá àbẹ̀ kìtàbí kò tẹ́kì fòrò na bèbá ó àwọn abẹ́rẹ́ rẹ̀ yín ní kẹ́kẹ́ ń dáa náà ó múrí nìyí dányà mú wẹ́ẹ́ sọ ló wà mú káwọn rẹ̀ yìí rẹ̀ sànni. ìfẹ̀dọ̀ bá a bá ya yọ lẹ́ni na amẹ́ni dùkúlù fi sẹ́ni káfà àbádọ́ bẹ̀ dọ̀dọ̀ ẹ̀yìn sáfì ninety nine percent point nine. ìnáwó ọmọdé ìnáwó ọmọdé kẹ̀yìn tó múlò ọmọ náà yà á yọ ọ̀rọ̀ sọ̀rọ̀ balẹ̀ má ọ̀nzọ́là ilẹ̀ kẹ̀mẹ̀ rọ́bì wẹ̀ ìlàntàfà fáwọn balẹ̀ tẹ̀rẹ̀ sálàtà. ẹ̀wọ̀n tó ọmọdé àbísí dɔnku yà ká yẹn ká yẹ ɔwɔ ma bá mɛ o bɛ kɛ bɛ eighty ninety nine point nine percent o sɔ kɔtɔn ní one one one point zero zero one dɔw bɛ fɛsɛ ma kɔtɔn bɔn bɔn e ɲɛna sɔ kɔtɔn ní ilé ɛnɔ mori yà kɔ so mori yà ká yẹ wɔn balẹ̀ mara ọ̀nzila ìlẹ́yìká mẹ́rẹ́ra bẹ̀ àbísọ̀ nà mori sí o bọ́ abánikutu pínjì àfẹ́yẹ́ wọn ma dàbí tẹ́ mímí mẹ́rẹ́ anyɔnu tɛtɛ mímímí wọn mọ nka ba nínú àwọn fọmọbalata risalata o yɛrɛ b'a kutɔ n'o mori àwọn afatuminuna nabi ba adalkitab watakfuruna nabi ba láti ọ̀n tó mori nìyí. àwọn ka ɛhu kɔrɔ ɛhu kɔrɔ tiɛ bɛ boli ɛta ma ɔrɔ àmɛ kɔnɔ sísun ní hinɛ mori yà ɛdá anyɔnu ni rɛ ɛdá egu ɔdá anyɔnu mi máa kɔnyɛ bàbá fáà. ọ̀dànyà ọmọ àbá ẹ̀rẹ́ sí ìtì ọ̀rọ̀ ọmọ mímọ́ ẹ̀rẹ́ ẹ̀ mgbasa gbàṣẹ wọn kú níwọ̀n bó ní ìmọ̀ ẹ̀mí ẹ̀mí yẹn yẹn mímọ́ ẹ̀ ẹ̀dìmìlá àṣọ́sọ́ ni ẹ̀dìmìlá àbá ẹ̀rẹ́ sí ìtì eki. kí ayé lùkọ́ fún wọn bú hure ni ọ̀ní bàbá rẹ̀ ìrẹ̀ yóò ɔrihi ɔrihi ɔnyɛnɛ dɔmɔdɔ dɔmɔdɔ ne aka yi onokuku wohi na ɔyɛ hɔ udzo nɔmba de ogohi na ɔyɛ hɔ de kɔnɔ koko wɔ gatɔrɔ ayɛ fún ɔbɛrɛ mu ɔnɔ wɔtara lɔfɔfɔt ɔrɔa kɔt sɔrɔ mulukan duwere ne ne kaka yi alhofat ana hɔ awɔ yɛ de alɔra ɛ alhofat ɛnɛ mɛsɛ daba tɔ alɔra ana mulukan de kene kɔ wɔ n'ekwe omuhi n'ọyị n'ekwe omuhi epere so ohe pa ohe pere so na aka wa afọ pen ne na ne ebe Slọtụ ntọ mụrụ tijara. ba e Ama àdírẹ̀ ẹni ẹ̀yìn onímọ̀ tó mọ̀rí أن ẹ̀yìn onímọ̀ náà fi وتشبه الرجال بالرجال وتشبه الرجال بالنساء ده امرو ده كوكو هاموني ني ان نياي كويم ان صايب يوم ويكون ما هي اكن ريكك والرجال بالنساء

láti ohun tó mú rí mi àmì àdísọ tó mú rí ọ̀rẹ́ ọ̀ka látàlíkù bí àbá ikùn afẹ́ ṣádà òun yìí kù ní mọ̀nkánà àlífà falẹ̀ àlẹ́bẹ̀lá ọ̀rọ̀ náà yìí kọ́ ẹ̀ oṣù mú rí yìí àdísọ tó mú rí ọ̀rẹ́ láti tó mú rí mi. mọ́nà wọ́n ṣẹ́yìn dàlímẹ́rù ebe yìí ọ̀kọ̀ bá bíbẹ̀ nù ló jí bá marifa dàkókò asálàmù dɔbɔ ma bɔ ɛyɛ ya bɔ na gɛdɛ wɔyɛ wɔyɛ wɔ salama ya aman na adi mu abama ɛwɔ ɛwɔ wɔ salama ya ne yɛrɛ bolo yɛ anda bɛn ase ko kai eku ikiya muso burɛtɛ osolima lelmaarifa wɔtɔfukiha lɛgɛyiri diini la na koko na kɔsɔ ayɛ de ɛba govi aheko omori ana kɔsɔ yɛ no ɔyɛ ɔyɛ ina nana kó aki kósi ki wɔya de ka govi ene yi esi bi ayi ɛwɔ yɛ tó ɔyɛ ɔyɛ ina na nyi dɔn ne na kósi kewu de ka govi kóre ka awɔ bɛ mɔmɔ ni mo banya ama ndo banya yẹ mẹrẹ ma kọsẹ ọbẹ ẹmẹrẹ ẹkọ ló báyìí dèké ẹrọ búburú yóò wòye isaka náà ní esinú ẹni kíwọ sheikh adam al-ilori kíwọ náà náà yàgéjì markazan ọrọ wẹ ní gbóró yàn tọ́ntikẹ́ yẹ ká sheikh marhum adam al-ilori ẹ̀yìn bá ń fa ní iná bẹ́ẹ̀ mẹ́rin ọ̀yẹ́ kí ló jẹ́ àrẹ́yìn. onye wọ́n ti na ẹ̀mẹ̀mẹ̀ ọmọ rẹ̀ nínú ọmọkẹ́kọ̀ọ́ a dẹ̀kọ́kọ́ àhàrà yìí kí ọ̀nà àbí ènìyàn yẹ kiri àbú ìdíbí ọ̀nà òsì ni èké bẹ́ẹ̀ sí kọ́fà sí anyuma ní ní lagos teach teach egyptian teach school

tọ́nà tẹ́ sọ́nà ẹ̀rọ́kà àhẹ́rà mẹ́rin èyí tí èyí tí tí tí tí dá ìpọ́ dá adára bá bàbá ẹni lè fi bẹ́ẹ̀ tí lọ́rọ̀ náà ọ̀rọ̀ ọ̀bì náà máa dé nonsense ọmọ tí bàtẹ́ ọmọ bí ẹ̀yẹ ọmọ rẹ̀ bá kàṣà wọ́n fi ṣẹ́ tẹ́ ṣe láàkà wọ́n tó kéjì ọ̀nà tó tó tó wọ́n nínú abẹ́ẹ̀kí mẹ́rẹ̀ẹ́dì ìṣúná lọ́gbọ́n wọ́n yà bakwa na no ya tɛ naga di se ha dɛm dɔ bɛ wɔn a tɛ ka tiɛ na ɛtɛ ni tɛ si ni ɛwɔ no hɔ no dɔ tɔ de tɔ la ka ya tɛ no ya tɛ e na da sɔrɔ wa ya ba. ni kusi e n tia. ni kusi n tia ɛnɛ ka ne ka hɔ ya ɔbɔ ya tɛ ni tɛ si. wa ka ɔmo ɔbɛ sari hɔ mi yɛ e polo. dakwaro na ɔyɛ ɛtɛ ni pisi tiɛ dakwaro ha yɛ ɛtɛ ni ni tiɛ. láti o tó mu níyì. sèkè àdá mama tẹ ẹ nẹnẹ ọdẹ kẹsẹ yìí kọlọ bá yóò sùnmọ jẹ yà fẹ ni pisi ni ọyẹ ni tiɛ n bá kata ẹ dídẹ bá kẹrì ìjọ dídẹ ẹ dọkọ bẹ. ọ̀rọ̀ àti omori yọ ọtọ ṣèkà àdàmàdì lórí ọmọdé dọ̀tọ́ ọmọdé yẹyẹ ọmọdé nonsense lọ́tọ̀ tó ọmọdé wù mí. ani bìrẹ̀ dẹ́ màá ń lọ́rọ̀ ọ̀dẹ́ fún wa mi yẹyẹ tètè kẹ́ náà azabanya ne bìrẹ̀ dìrì hù anya ni mi sáré wà mí yẹyẹ bẹ́sẹ̀ tọ́bọ̀n yẹ ma káyì yẹyẹ bẹ́sẹ̀ tọ́bọ̀n anya ni sáré yẹ wà mí yẹyẹ. amẹ́rẹ́ evi ẹ̀mẹ́rẹ́ isa arọ̀hán mi kẹ́ na ẹsẹ̀ wárí àbọ̀ mímọ adùn bá nyẹ́ wọ̀nyẹ́ o àmà ọ̀pọ̀lọ́ tó lóru ọ̀ka yẹ ọ̀nọ́nyẹ́ ọmọ nìkí ọ̀nọ́nyẹ́ ọmọ nkọ́ èyí mi máàlà وشهد المرء من غير أن يستشهد وسلم, وسلم للمعرفة وتفكها لغير دين الله وطلب الدنيا بعمل الآخرة دادا مقرأ إيدانكو وقال إيدانكو دوم أما ديك هنا نسيتي دعو مقرأ إيدانكو بيسي شهد صلاة توريني واتخذ واتخذ المغنم واتخذ المغنم دولا ogu amanye ime de dị ka anwe n'ụgbọ ịtana achọ ọrụ na kwọba anwe n'ụgbọ takwọba anwe na ajụ nsọnyị akwụbị saudi na ya abeghi nọ saudi na saudi kingdom kingdom of saudi arabia ɛsɛ yɛ aka a oyi zɔli ka yi abugbe na ayi na tɔ na ɛnɛ nyi kingdom yɛ na ɛnɛ nyi ni dɛ ɛsɛ aka ayi zɔli ka yi ɔyɛ nki nigeria yaba kiri ki nigeria yɛ mɛ ni yi yɛ bɛ akɔ yɛ de wei ɛwɔ ne jɛwɔ lɔlɔ la dɔwɔla baba dɔwɔla baba ɔwɔ tiɛtiɛ amɛn na àkàkí kingdom ẹ̀yà sí iye òkà yìí anti petroleum iná iná iná abẹ́rẹ́ sẹ́kẹ́ iná adé ẹ̀nẹ̀yí kúdọ̀ ẹ̀gù ẹ̀nà ògùgù wà kàrẹ́ ọ̀rẹ́ àwọn ẹ̀nìyàn òkèrèkèrè saudi kingdom ẹ̀nàmọ́dé panayé ni a bookie kingdom of what is the kingdom of Saudi Arabia مملكة المملكة العربية السعودية ده سرها بدن من ما شو يتديك أنا يا ناس في هاي آل سعود والله جنجة سرها كده ده هذا كآل سعود آل سعود صلاة يوم توم ريمني صلى الله عليه وسلم ɛnɛ sɛ bidi no n'ano bɛɛ aba ahɔn wɔ pooro epɛn na ahyɔ ɛhɛn ɛnɛ na araba ibi nigeria ɛno na ɛnɛ na afɔ mi click politicians na afɔ mi click epɛn bɛ bɛ di group mi do do kata tu awa bɛɛ aba ahɔn wɔ hɔ eye ekyi dɛ ɛsi yɛ ɛwɛ nyɛ ɛnɛ yɛ ekyi dɛ ke aba na ɔrɔ ba aba na ti kɛntɛ kɔnɔ ɔrɔ. صلاة يوم وكان زعيما والزكاة والزكاة مغرما والأمانة مغنما أمانة بطني دورا بارا أغوان دورا غنيمة دورا أغوانوري والزكاة مغرما زكاني دورا تا أزوشة ازوني زكاة وكان زعيم القوم أبذلهم wakana zaimul qawmi azalahum de ọdọ de dirabo de ke anamama bɛ tɛ ina ina ina la ɛnɛ koko ayɛ ɔdɔ de dirabo wa akɔrɔ julu aba dojo la dɔɔri abaneere wajafa umma ɛ dɔɔ wajafa umma dɔɔ mura kpanyane na ɛ wa dɔɔ mi bɛtɛrɛ wa afa a imra'ata dɔɔsa sosan wa alata suwatul fasa kɔti fil masaji di ɔnwɔ jɛndukɔ la ni ana kama ana kama la ni dɛ koko akɔrɛ ka dɔn ŋwɛn na nɛ ba ni masalasi o tohi da tilo kayinat walima azi ɛ da koko nyɛnyɛ dɛdɛ ka ɔdza hɛ ɛnyɛ n'ayɛlɛ ɛdɛ ka wa ayɔ akɛ ba ɛdɛ wa dɛ akɔlɛ ŋu lɛ ɔyɛrɛ kaka ɔyɛrɛ kaka nkyɛn nɛ n'ani kehu wɔsori bɛ tunu xɔmɔri fi torok daa kuku ehu ekye yi ino de daa daa baturu daa na do de ehu ekye yi na wɔtɔkida zolmi fakran de daa daa daa de huna daa mara iyɔ yi mɛ dodo bi huna de kawo si meyi do me hina to sin ko sime slatu to murini wa bi al hukmu da ni da no kare e e o kare da na eno mo kare o no judges e be na ro ya muri ya arusha brothers ni nyana ban da bo kare ni su chime slatu to murini ni واتخذ القرآن وكثرة وكثرة الشرط دي بوليس دي ربا هتا أما ربا هتا مالا لا إله إلا الله أمري هاي هون وين وطلب القرآن مزامير دابر القرآن إيه إيسو إيسو إيسو جاكي دي كوساتو دي كوساتو ani ebe nne anyị paịlị mmiri aka ịyara mmetị ọjà ìlú ẹ̀kọ́ wájà ẹ̀mí ẹ̀mí èyí fẹ́ dẹ̀ aka dẹ̀ ajá ìkọ́ àmì ẹ̀mí dẹ̀ egusi atọ dẹ̀ ẹ̀bá dẹ̀ àìkọ́ àmì ẹ̀bá àtúnà ẹ̀ dẹ̀ egusi atọ ìwé kàkà tọ òsùnmọ́ tuntun mọ̀ rí mi wọ́n jọ̀lọ́ ló ṣe bá ìsọ̀fà àfààní ètò mpáhà ètò mpáhà èso pinnaria àmà àdúsùpọ̀ wà nílẹ̀. dàkókò bàrà dàkókò mẹ a àbọ ọpa ọrùpa ụpa èlò ọjẹ ọpa àrùpa ụpa àna àhìrò hàdìhì lọ ọmọtẹ awọlà ọdírẹ máa ẹlò ọmọ náà èyí iná dìrẹ máa iná àjẹ mi àlọ ọmọ tó ọmọdé ọdírẹ máa ẹni náà náà ya to ni ni ma de be la tun to muri ni ina ji ndu ire ke ni ina chi eni de ya to ni ya sabon to muri ya to ni ya sabon to muri iri ma bakari ni ne iri ma omar ni ne de ke sebe den e shure tite ali de kono be de bo na le ba ka ko e mi na na ba ali ba ko re kan ماني وثيقة أنا أنا رسالة أنا اللي جربت كذا نرى مهنا هنا لا تنتو مريني دون تو مري صلى الله عليه وسلم أوكي فليرتقب إن ذلك ريحا حمراء وخصفا ومسخا وقطفا وآيات أوكي جي أمرين إمن سنيمامي يكوكو نيجي ريحا حمراء ahịa obibi anaghị abịa ɛna akidjɔ nɔ ayidjɔ nɔ ahi ahibidjɔ nɔ baa baa nama akɔnɔ ntubiri aka ɛnkatɔ ɔrɔkɔ aku yɛ tɛn wɔ hasfan yɛri na ezie yi alhas akpe oyi oyi di poro ɛne tɛsi di poro wɔ mashan yɛri na ezie yi ɛbɛ nyɛma baa bara ahun no nɔba baa bara fɔ paa kɔfan yɛri na ezie yi.

asiriwie no ɔyɛ ɔyɛ ɛyɛ n'ahɛn ato anato kuhɛtɛ anato kɛtɛkɛtɛ tɔtɔ ntɔmori mu Wale imam ahmed ɔde hadisa no bɛn fi zohot ɔne nana hɔ ɛni ɛgye yɛ aba akara yɛ ɔ ina hyɛ te sa ɔɔrɛ yɛ ne ɛna kɛmɛsi kama kuna kó sɛ na ɛwɔ ɔwɔ ne masɔmara yɛ kafrata auladi zina ezi rẹ kọ ẹsẹ ijọ tẹlẹ ní nàá dẹ wúru yẹ tẹ sotomori kọ ọgbọ kọ iná sẹ náà sẹ kékeré kí abọ sọgbọrẹ tẹ ezi rẹ kọ ẹsẹ ijọ ta dẹ wúru yẹ tẹ. ọbẹrẹ mu nọ ìtẹfẹ òrìjàlì bẹrìjàlì wọn nìsa wọn nìsa ọbẹ ahyɛ nwoma dọọ n'ọrụ ọnọrọ n'ọrụ dẹ ahyɛ nwoma wọ dọọ nyẹ na ẹnyẹ na ẹdẹ ahyɛ nwoma wáyẹ̀ṣẹ̀ mẹ́wọ́n ní àkà ẹnu ọlọ́mọrú dẹ̀ ebèrè ń wùlò dẹ̀yẹn ẹ̀yẹ na ebèrè ń wùlò gé so yẹ́nyẹ nyene ẹ̀mẹ́ lesbianism slọ́tù tó mọ̀ yìí bákà amẹ́ríkà náà kúrò àdóhùn Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Dẹ́ni dán wọ ẹyí. Ìní Nàìjíríà náà ló yẹtẹ. Ẹnà náà náà ẹdí yẹtẹ. Dandan wù ní. Ẹbẹ̀ yẹn náà ẹyẹ kẹ èlì paapì. Ọmọ ọrọ̀ wẹ́rẹ́ èlì paapì. Ọmọ ọrọ̀ mùkú èlì paapì. Ẹnà náà mi dandan ok pampas ko ẹ̀rì pa pampas na fúkọ́ àwọn pampas ní yíò sínú mọ́ lọ́tí ò tó mú kí pé kí sẹ́kọ́ tẹ́tẹ́ dẹ̀ yẹn náà rẹ̀ yẹn ní ìbéèrè mú lò secondary school ẹ̀rẹ́ màá mẹ́ bọ́rọ̀ yà ẹ̀yẹn náà yẹn mẹ́ dɔnki ibi kpɔrɔ ka ŋun ni ìrẹsì ti ìdunu bɔ ɔnu yɛ lɔ ka yɛ ìdze nyɛ na ìdunu bɔ dɛ na ìdunu bɔ wàá kò ní sukuu kpɔrɔ yɛ sè ite anyamɛ ní ìbúrɔ náà ɛdí wọn ɛni bɔ kọ́ ẹ̀ ore ka yi enye na awa aka bi ko ipem okustu ka wa million or wari ko ipo wa million or ba ho weken e wu ko ipe umuri o basu da mere o se ba e wu kan se ipe lati to muri ni ni esen ba mai ina se ka e kwiki amusukurete

ina yɛ banye ba ase ɛbanye banye na so kɛkɔ ikia ma so kɔɛtɛ anabi papapa anabi de ba atɔtɔ hɛ anabi de ba anɛ ɔnabi tulu oshams mi magribi ha dɔɔye dɔkɔkɔ akɔgye na ho lɔɔre nwɛtɛ wɛkɛ ba na nwɛtɛ ama iye iye anɛ kɛdɛ kí lɔɔre tó na bɛ. لا تنتمين وخروج الدابة على الناس أرأي سبحان الله فوتو هيتا ومدي بلا ذاكري بلسان الفصل دي بلا ذاكري دو أولي أماك دو وقران لا إله إلا الله أمريون وتك وإذا وقع عليهم القول أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون أمر أن نترك أتنى القرآن فنوى تصفى تهير de ni ma tafsir isu pono ono pa ni wi ana ba ma banan ko ma na won ba ya ko no mori ba wa ma to ta de be na he ni kare ka na he ni e a ya yo mori isu pe be o kare do re ka dakare anke wa ba makare na tuntu muri ni ma kan ni hadisi no man kai ana ni de mekene na ibo no na oboboro no fasasa anu so pon de to kwehe oboboro du de kai oye ozino de to kwe ido de nwete okwa de to jine awa vidi obo ni man oboboro du de ka eso pon na to kwehe na we he ni de bero ba kare and where you pon from from from from باتو تومرين رواه الإمام مسلم رواه الإمام مسلم دوا كان إني حديث سنن تومرين سبحانه أما كاكاي إن الساعة لا تكون حتى حتى تروا عشر آيات الساعة أكيد أني كوا بها أكولي أسي أولي إن أسي أنا خصف بالمشرق إيه ما إذن وته iyo na ibi to jine abanyi akwe oyi diporo ene tetu diporo do juwo wa hasul bil majd e a e wana meri ya e ni o jenya e e boni e de di wi ya e e boni wa hasul bil maghrib ido ibi nwete ara ibanya akwe ko ara rawo de tetu koruwo wa hasfun bi jaziratil arab inete larubawa arabian peninsula araiba ni earthquake hizo abramana wadohan ariba be فارتكب يوم تعطي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم أمريكا ونزلني yọmọ tẹ́tí sàmà bídùkánì mùbí ẹ̀pẹ́ náà kí sàmà yìí ó bá ṣẹlẹ̀ yẹ. ẹni ẹnẹ́bọ̀ owó yọ ọmọ ní polisi ní ní ẹ̀ tíagas ẹnẹ́bi tíagas ẹnẹ́bi tíagas ní bí mẹ́rin ẹ̀ máa rẹ̀ iná sọ ẹ̀ bọ́nyá ọ̀yà kékeré ìṣẹ́ ẹ̀ bọ̀ wọ́n máa. yàtọ̀ sọ nọ́ọ̀sì ọmọ orí kàyé yagishan na do do gbaku abara kɛnɛ aba aba abana ali ama tɔbɛ wɔri tɔtun tomori ni ɔni dajal dajal ntomori dana kari alikɔba abɛ ina se yɔ yanni kɛkui kiya ma ɛsogora pɛ ina dajjal nọ nọ ntọ mori kaị kaị awara ọdụ onye ọnya a kere ti nígbà nínú ilé ilé ẹzọ ibe nke káfẹ lẹkú púpú ya na ara ẹwà tó tẹbi èrè ke káfẹ abamẹkẹrẹ tọ ọba ọba na ọ ọ ina da yana da bisusu imani ọmọdé náà kó bó ọha ẹ̀họ́ ní fìtínà ní ọwọ́ bá yìí ní ẹ̀dùn ohun tó mọ̀rí kẹwọ́ ní fìtínàtì nàṣíhì dàjá amáyíká amíhìnmẹ̀ iná àyà kò mọ̀rí ọha ẹ̀họ́ ní fìtínà nàṣíhì dàjá sẹ́wọ́n ti ká ẹ̀wùrí mẹ́jọ ní wúsù wẹ́ẹ̀yẹ àdínkútà wà á lẹ́nu àwọn àbá àbá ní wẹ́ẹ̀yẹ ọ̀hà pẹ̀tọ́ a ah, ọmọdé ọmọ bá ha yẹn ló dáa yẹn ló sisi káfírí kì ọ̀fọ̀wérẹ́ mu ẹ̀dẹ̀ kí káfírí wò bàá ọ̀fọ̀wérẹ́ mu náà kẹ́ wò fún isu yìí náà ló sùn àmọ́ àbálò ló mọ̀ ní màá náà nìyẹn tẹ̀ ló ń tó mọ̀ ní sí pa ẹ̀ wàá wá àpàdé àmàdé ọ̀nà ọ̀kẹ́ òní fitna tó mọ̀ sí ẹ̀dẹ̀ jáà ìní sọ ní onto muri kawa nyama ba awa sera ruwa do sha aljanna ruwa onto muri ko ni ere ko be ra ruwa na aljanna ana ma aljanna ere ko aljanna ruwa na be ra onu ere ko be ngara go ona bo ya ni sutu muri akwa bo na o ma nyi mo no bi se na be ana mo ana be ngara go wo ya ba na am ba ni ono te no go ana bo ya go onto muri ke ngara go na enyi ba o ba ngo e ma ko ɛyɛ eh, makɔ ne madina dakya na wɔn ano alaawa don tó omori kɔ ba ahɛ ma na omori don tó omori kana yɛ nie ko omori awo na owi owi nyo onyi onyo ɔdi dakya ko onyi onya na tó tó omori yi ɔbɛrɛ mama yadu dɔri ma ju ɛnɛ ewu ne yɛ wa ɛnɛ bɛ yɛ wa. azahi nenerabi andenyi sɛba anyoka tɔ ɔyi ɔyi pere wa ebo muri ɔno wɔta ebi oyi kadara mi tete suwa ɛba e akɔrɔ tete yi gya ni bi adama ɔbɛrɛ mu wa wa naaron nuzul nuzul nabi nabi nabi yɛ isa anabi isa ɔlɛ chiete bi tiɛ tɛ ọ̀rẹ́ sọ́dẹ̀ ọ̀rẹ́ almahadi almuntaba kòrójò almahadi almahadi ọ̀nà mi ó mú rí báyìí ó kata kọ̀rọ̀ ó dàjà mi. láti tó mú rí mi. almahadi àbọ̀ ẹ̀mí náà kò tó ẹ bẹ́ẹ̀ kẹ́mẹ́ rí mahadi ẹ̀yìn etí sudan ẹ̀yìn ẹ̀tẹ́kọ̀ọ́ náà wọn àná àlẹ́ fún tọ́lọ̀ kọ́ náà almahadi ìrìkyẹ́ náà rí ẹ̀yìn máa dínú tó mórí àkọwọ́ náà náà bẹ́sẹ̀ ndẹ́ yìí ní àti ẹbányẹbányẹ kí dẹni kó gbótú àná wà náàrùn tẹ́kùrù mi kọ́rin adùn tó hìlù náàsì àwọn anyẹ́rẹ́ náà náà fẹ́tẹ̀ dáàbàrà dáàbàrà afúrú dẹ́yà náà mẹ́kàdá akọ̀rọ̀ afúrú dẹ́yà dèrò náà dáàrí bíbélì ó sì fi dọ́lẹ̀ kan oh, níbi owó rọ́yà múlẹ̀ náà wọ́n báyà ẹni ẹsẹ̀ náà ni aseɛ ka yi ɛkú yi dɛ ni kɔsi gulɛ tɛn ɔno ntɔ mori kenu ba n'afɔ yi amɛnya ɔna yɛ ɛkú yi dɛ ni kɔnɔ ɔbɛ gɔɔ ɛnya ma kɔnɔ yɛ. يسألون عن الساعة أيان مرساها الرسيل لا يسألونك عن الساعة أيام مرساها أي أخي وانت ومريوسي إن بكو إذا نكو يهوى ما بيه يوم ريشو يتكوى عليه قل لي تمامها عند ربي وانت ومريك أيوة كوية أي أكو إذا نكو يهوى ما بيه إدو مريدو أيام لا يجديها لوقتها إلا هو ọtẹhẹ yọba àbí akọ omori ònìyẹrẹ gẹnẹgẹnẹ àdéhùn ọmọ fífò fẹkùlọ fífò máa wá fi. ilé ọmọ ọba náà bá ta àti ní sọmọ rétè sí dọ́là ta yẹn ní sọmọ rétè dọ́là ta yẹn sọmọ rétè sọmọ wọn ta. èkú ìdánikọ́ náà ọba

don to muri karaka man mas'ulu ana bi alama man mas'ulu ana bi alama min as-sa'il man mas'ulu ana bi alama min as-sa'il e wa da ne husire inu ban o da ma ye irire o na hu no o do ne husi so to muri akaba de kai ono ne husa mo e kenya ma ye ye ku ki ama be ono na ye ku kenya ma ye ni to ki ki ama e ko hori Clap your two hands. قل لا أملك kó ipa pàmò oríṣiríṣi lè lẹ́tọ̀ kádìrì àbí àmàsówó rẹ̀ wàá kára wà si o panadol extra tẹ́tẹ́ náà mú ni wúwèrè rẹ̀ máa hẹ̀ kó mórí ẹ̀wẹ̀ tẹ̀tẹ̀ rẹ̀ mórí àwọn ọba ha ɛdɛnyɛ ɛyɛrɔ dɔ kɔ poore nu rɛ adɛ yi dɛ nikwa ni bi o na wa o lɛ kɔ ɔwɔ ya mi wa pa nu rɛ ha asa yi dɛ nikwa wi abɔrɔ wa ayɛ ka yi bi ehi ojú wa mi tuli ya ha otute poore wa ayɛ ka yi bi ehi wa ayɛ pɛyɛrɛ dɛ nikwa bi disi dɛ niku nyi ma gbèdé sɛ rɔba náà sùn ɛbi tuni a fɔn fɔn nyi ma rɔba náà sùn fɔn náà azaba jahannama ina azaba kana darama. wee ghara mmadụ ka si biri ahụ omori otu na-ekpọrọ omori mema ha nụ ya oyerige ma ha na m oyinukwuta ha na m atabaziri ati ah, na-esi mi na-ele adị apụrụdụ adị m tima na omori pẹsẹ ni wọn omori omori ha yọ sí mẹwàá

hunu kabo atosie anami kono ye ne kaka kada fakra yakuna kufra e ko duwe te osie obaro awaye osie o tu ko la mala anya na takima nduwa ewo mo ni ba ya slatu ko mo ni umuri oyo kata yababo mahe ko mo ni ra yazumeire ni eh okuna kana wani bebe amebe amen آمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سيف تقامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه وجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذ وليم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرا إلهي من الذي دعاك فلم تجبه ومن الذي سألك فلم تعطه ومن الذي استجارك فلم تجره ومن الذي استغاث بك فلم تغفه ومن الذي توكل عليك فلم تكفي وغفاه أقفنا يا مغيث اجعل بنا ما أنت أهله فإنك أهل التقوى وأهل المغفرة ولا تجعل بنا ما نحن أهله فإننا أهل الذنوب والمعصية يا سريع الحساب يا شديد العقاب يا غفار يا رحيم يا فالق الحب والنوى يا مفتح الابواب يا مسبب الاسباب يا غافر الخطايا يا ساتر الاوراق يا من البليات يا مقل الاثرات يا مهي الاموات يا قاضي الحاجات اقضي هوائجنا واشف مرضانا وارحم موتانا واستجب داوانا وتب على أحيائنا اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين المسلمات والمؤمنين والمؤمنات الأحياء والأموات برامتك يا رب الراحمين اللهم إنك ترى ولا ترى وأنت بالمنظر الأعلى وأن إليك المنتهى والرجع وأن لك الآخرة والأولى وأن لك الممات والمهيا رب أعوذ بك أن أضل أو أهدى اللهم إنك ترى ولا ترى وأنت بالمنظر الأعلى وأن إليك المنتهى والرجى وأن لك, وأن لك الآخرة والأولى وأن لك الممات والمهيا رب أعوذ بك أن أذل أو أخذى اللهم إنك ترى ولا ترى وأنت بالمنظر الأعلى وأن إليك المنتهى والرجع وأن لك الآخرة والأولى وأن لك الممات والمهيا ربي أعوذ بك أن أضل أخذها ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا مقاما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين صلوا على النبي الكريم